oníbẹ̀rẹ̀ lè wọ́n ní ẹ̀dàkùn àwọn náà fẹ́ ìtọ́ka sí nínú àdìsàbí koran nípa obìnrin tí ó bá wà ní oyún wípé kò nídìí àti san àwẹ̀ rẹ̀ padà pẹ̀lú pé kò lè gbàwẹ̀. bó àtàlàyé yẹn fún wa abdullahi bin umar wa kitabu siyam nínú àwọn kútù sita abdullahi bin umar àti abdullahi bin abbas fatuwa wọn nìyẹn àtẹ́bàwà fẹ́ rí gan jù kún olówó fatawa muhimma ta'allaq fatawa muhimma سماعة الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله كتاب الصيام موري به ان شاء الله لا لا kòdí ẹ̀dí ní kò àwọn ọ̀sẹ̀ ìgbàgbé kò kò fún ìyànlú jẹjẹ tó bí wá wà ní oyún abóbìnrin tí bá ń fún ọmọ ẹlọ́yàn lọ́wọ́ tí wọ́n bá gbá rẹ̀ wọn ọ̀gbá nìyẹn kò ní ìgbé fún jẹjẹ tí bá kàn fún jẹjẹ wọ́n kàn fún ìyànlú jẹjẹ bá gbaládàá